فقال يا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 وبارك على عبدك ونبيك المصطفى وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي يا a dúpẹ́ fún الحمد لله tọrọ ìkẹ́ ọlọ́run àti fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam dẹ̀rọ ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a ti máa gbé ẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run báyìí ọlọ́mọṣẹ́ ìjọba ṣe wá láǹfààní. bí tí a bá tẹ̀síro adé lánàá bẹ̀rẹ̀ ni a ti máa tẹ̀síwájú tó kọ́ tí ọlá rẹ̀ ga ó ṣe lálàyé fún àwọn ẹ̀kọ́ pàtàkì èyí tí ó yẹ kí á mà tí a bá fẹ́ máa ṣàdúrà ẹ̀kọ́ yìí ó sì òǹpinya láàrin mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí nítorí pé àtọ̀ àáwú àìbáàdà àdúrà tẹ rí yẹn ìjọsìn ni gbogbo tó bá sì ti jẹ́ ìjọsìn ó máa ń lófin

má sí ìtayọ ààlà nínú ẹ̀ tí a bá ń bẹ ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn pàdánù lónìí tí a kíyèsí kódà láàrin àwa tí a jẹ́ mùsùlùmí pàápàá abẹ́lẹ́ wọn wá subhanahu wa ta'ala kí ó mọ́sá ẹ̀ fún wa ní àgbóyọ̀rọ̀ rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين أعوذ بالله من الشيطان الرجيم ọ̀rọ̀ ni a fi bẹ̀rẹ̀ títúmọ̀ alukur'an kọlọ́run kó kàn wá kún mẹ́rin tí ó kẹ́ láyé àlọ́bí àgbéyàmà. ọlọ́run ọba ni ó dún rọ́bẹ́kùn tàdọ́rọ́ àwọn kófíà. èdè rọ́bẹ́kùn tàdọ́rọ́ àwọn àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tààrí mú nínú ara tààtú lánàá òdò ẹ̀yìn rọ́bà fún ọba yín ní kẹ́ máa pè fi yẹ wípé àgbùdọ̀ pé nǹkan míì lẹ́yìn ọba tó dá wa èèyàn gbúdọ̀ fẹ́ pé ọlọ́run kéèyàn ó pe orúkọ àlìjẹ̀mú èèyàn gbúdọ̀ ọlọ́run ọba ní ohun ọlọ́run ọba tó dá yín oníkẹ́ máa pè á rí ìṣesí láàrin àwa mùsùlùmí pàápàá tọ́ba tó yà á sí ẹwà ni wọ́n fẹ́ ta kúkúbà yà á sí bọ́lá wá ń pé kúkúbà yà á sí lọ wọ́n wà máa pe orúkọ àjẹmí wọ́n máa pe orúkọ àwọn mọ̀lẹ́kà èyí takò tọ́lọ́wọ́ bá sọ nínú alukur'an ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá sì kí ẹkú tó bá yàrá sí irú tó bá fi níta fún ọ. ìwọ náà ọkàn tí ẹgbẹ́ òtún ìlú balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń jáde nínú kútúbà yìí ìná forúkọ àlùfẹ́ ní ókú bẹ̀ ìmọ̀ orúkọ àwọn mọ̀lẹ́kà ó kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá lòdì sí gbogbo àwọn àṣìṣe wọ̀nyí ó kọ ọlọ́run nìkan làápè láì fi sọ pé ló kọ Muhammad àìsọ bẹ́ẹ̀. èdè ọ̀rọ̀ ọ̀gbìn gbàgbọ́ ọ̀rọ̀ ọ̀gbìn ní kéèyàn ó tóbi kó nípò níwájú ọlọ́run kò sẹ́ni tó nípò tánàbíwá Muhammad sọ̀rọ̀ àwọn ọ̀gbìn kódà nínú gbogbo àwọn ànábì ọlọ́run tó wáyé pátá kò sẹ́ni tó tó nípò níwájú ọlọ́run àmọ́ síbẹ̀síbẹ̀ àgbọ́dọ̀ pé orúkọ Muhammad kó wá sí fún láàmà pè àní pọlọ́run bàbá wa ló sọ pé yá Muhammad bóò ni yá ṣe òṣèlú wa wọlé bóò ni yá jàgàjàgà yá ìlú bóò ló ti fẹ́ wọlé bó ni yá jìbìrì ló ṣe fẹ́ wọlé bó ni ní káyè ló ṣe fẹ́ wọlé ṣùgbọ́n tá a sọ yìí àwọn ẹ̀bà ẹnu jẹ́ púpọ̀ bá a bá gbé pọ̀ àdúrà owó ńlá ló sì san owó ńlá ló dé máa kú tó dé kalẹ̀ báwọn àfà ẹlòmíì lè gbé twenty thousand naira sínú àwo orúkọ àlùjá ni mo máa pèlè olórí ìwọ náà máa ṣe àmì ọ̀yà tẹ́wọ́ ẹ̀ ka tawa la fi abba wona wani ami ya baka baka ya wuli ami ya jaki jaki jaki ami kí ni túmọ̀ gbọ́ yẹn. ìdí nìyẹn tó fi jẹ́ wípé àìmọ̀kan ó tún burú ju ìwọ lọ àìmọ̀kan ó burú ju ìwọ lọ bọ́lá ń bá fi ẹgbẹ́ gbà tó yá mọ̀ wípé èyí ṣe tó fi pé ó kọ́ ọ lọ́run tó o pé nǹkan mi ló ń ọlọ́run ọba ní ojú ọlọ́ ayélujára rahman ayyama tẹ̀lé falahu al-asma'u al-husna ọlọ́run ọba ní ẹ̀kú allah. ẹ̀lẹ́ orúkọ ọlọ́run ti jẹ́ allah àdúgbò ẹ̀kú arahman. ayyama tẹ̀lé falahu al-asma'u al orúkọ ọlọ́run tó wá kúnlẹ̀ jẹ̀mọ́ mélòó la ti ń pè tó fi wá san orúkọ àlùjànnú tó fi wá sọ orúkọ màláìkà tí wọn bá ti sí ìpẹrù nǹkan bẹ́ẹ̀ fún wọn náà oníjẹ lójú tọ́ba ti di pé wọ́n ń pè sí ní kàtàkì àbí sí jàkàjàkà jàkàjàkà àní jàkàjàkà àní ìgbà yẹn ló tó mú owó dàbí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀bọ ni ọlọ́run ọba tó jẹ́ ọ̀rọ̀ fún ọlọ́run tó da yín ojú bẹ́ẹ̀ bá ti ń tẹ ọlọ́run ọba náà ẹ jọ̀wọ́ ara yín sílẹ̀ níwájú ẹ̀ ẹ jọ̀wọ́ ara yín sílẹ̀ ẹ yẹpẹrẹ ara yín ẹ hàn pé ẹ jẹ́ nǹkan kan níwájú ẹ̀ bẹ́ẹ̀ sì máa lo ohun ìrẹ̀lẹ̀ ohun tó rẹlẹ̀ ohun ìdákẹ́jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá ń bẹ lọ iná ọ̀la ìhẹ̀lẹ́gbẹ́ ìrìnàjò ọ̀la ọ̀la tó dáa kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣàṣejù bí nǹkan tó yẹn ń ṣe ló ti wulẹ̀ kó dáa tó bó bá ti láṣejù ń mú ọlọ́run nífẹ̀ẹ́ sí kásàdúrà ọlọ́run fẹ́ ṣùgbọ́n táṣejù bá ti wọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí máa kí ni tún máa ṣe jù ó náà ní kó má ṣe é wọ́n ṣe ní kó ṣe kó tó wá máa fi kó nira bọ́ máa làkejì àṣejù ti wọ́ nìyẹn ẹrú kéyìí ó jiyàn náfìlà lóru nǹkan tó dáa ni ṣùgbọ́n tó o bá ti lè bẹ̀rẹ̀ náfìlà rẹ látàgò mẹ́sàn-án alẹ́ dàárọ̀ ọjọ́ kejì àṣejù nìyẹn ọlọ́run nígbà tí ẹ má. ìnáwó ẹ̀yà ìṣòro ìrìnàjò fún ọládùá tó máa ṣe ọlátàájú mẹ́sàn-án ló ti bẹ̀rẹ̀ àdúrà náà ó kọ́ ọlọ́run tó máa fà yẹn kílẹ̀ ó fi má ó lè fà tán àṣùbà wa tó gan àsìkò àṣùbà gan ló sùn nípò látàgù mẹ́sàn ló ti bẹ̀rẹ̀ àdúrà àdúrà tànẹ́bì kì í rí bẹ́ẹ̀ torí pé ara wa òun náà béèrè ẹ̀tọ́ lọ́wọ́ wa àfọwọ́ àbúdàdà nínú àwọn sọ̀hábà ọ̀kan nínú àwọn sàábé wọn lọ bẹ̀ẹ́ wò níjọ tí wọ́n dọ́dọ̀ àbúdàdà lọ bẹ̀ sàábé lọ bẹ̀ẹ́ wò gbàtọ́ ẹni ìyàwó ẹni tá lọ bẹ̀ ní ọkọ̀ òun ọmọ orúkọ àwọn lẹ̀ báyìí àbáwọn ọkọ̀ àwọn lẹ̀ báyìí. náfìlà nísà àwẹ̀ nísà tàbí wá lọ dé lálejò lóòótọ́ ọgbà tó ti kú nǹkan bí ẹ̀yìn iṣá ìdí ẹ̀ ó dìbò ẹgbẹ́ bẹ̀rẹ̀ náfìlà ènìyàn ní ìkejì ẹ̀kú má ti bẹ̀rẹ̀ sùnà ó ti wọ́n bẹ́ẹ̀ dìbò ẹ̀kú sùn gbàtọ́ wá di tó lẹ̀ fún máa bọ̀ ọwọ́ àni olè yẹn náfìlà báyìí ó wá sọ fún wípé ìmọ̀lẹ̀ bá dẹ́nu ká àyè ká hàkọ́ ara rẹ ó lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ kílẹ̀ tó tara wa fẹ́ gbà lọ́wọ́ wa tó ní bá ti ń kúnyà kéèyàn sùn ẹ̀tọ́ tara nìyẹn tá gbúdọ̀ fún un. wọ́n ní rọ́bíkà àlééta akọ̀ ọlọ́run ọba rẹ tó dá ọ òun náà lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ àlè áfíríkà àlééka akọ̀ ìyàwó rẹ pẹ̀lú wàá nulẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ fàtì kúlà hakin kúlà bí hakin hakọ̀ kókó wá lẹ́tọ̀ọ́ rẹ̀ kíkan má bàa kàn dára ìyẹn là ń pè ní bẹ̀rẹ̀ ọlọ́ ṣùgbọ́n kò wá lè bẹ̀rẹ̀ ọlọ́run ò bá gbélé mọ́ ní búlọ́kù tó ń gbé olùfẹ́ tó ń lọ ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn kan yẹn torí báwọn ẹ̀tọ́ ti ní ilé òun lè ṣe mà àbúrò pàmì ìjọ ti dàjẹ́ ọwọ́ abẹ́ ti sọ lọ́run lọ jáde lọ lórí oṣù mẹ́fà òwọlé ọwọ́ àti ọmọ tó di ń pàyàwó ibi ń pọnà onídàbà gbọ́lẹ̀ wọn àgbà gbọ́ ọlọ́wọ́ bọ̀ wọn yóò yọ wọn ìgbàgbọ́ wọn ni òsì pé gbogbo ọmọ pa wọn. ìṣesí yẹn ọlọ́run bó onífẹ̀ẹ́ sí gbogbo nǹkan ló lẹ́tọ̀ọ́ kó wá láti fún lẹ́tọ̀ọ́ ẹ̀

ká má ṣàṣejù má kópa lára dára rẹ lórí kò fẹ́ sin lọ má kópa lára bọ́mọ làkejì lórí kò fẹ́ sin lọ àwọn àfọwọ́nìyàn tẹ̀ sí mọ́lẹ́lọ́run òwúgbọ́ òfẹ́ àṣejù àwọn tó ń ṣàṣejù fi dùn á níbi àdúrà ṣíṣe wọ̀lá fi ọgbẹ́ rẹ̀ kódà níbi nǹkan ní ìná ọlọ́run òfẹ́ káṣàṣejù níbẹ̀ arákùnrin kan ó ń bẹ lọ́run ìgbà tí wọ́n ń ṣe àdúrà nínú àwọn àdúrà rẹ̀ yìí àwọn àsọjú wa pọ̀ nínú àdúrà yẹn bí kí wọn máa rògbò ọlọ́run èsì ti ní sínú àdúrà náà òkúta kan èyí tí ń yọ kúrò ìyẹn kò ṣe ní tèmi bóyá ló ṣe náà sásọpọlọ sọmọlọmọ àlùjẹnà tọba ti dúró ẹsẹ gbogbo yẹn ó máa rí ṣùgbọ́n Ọlọ́run òkúta àwọn àpáta tó kún fún bóyì nǹkan kan gbogbo àwọn àṣejù nìyẹn tọrọ àlùjẹnà ní ṣókí Ọlọ́run ò fẹ́ kásì àṣejù níbi àdúrà àti ní gbogbo nǹkan ẹ̀jẹ̀sìn pátá ọlọ́run ọba fi ní wọlé tó ṣe lóòtú la ọdún bá da ìsìláàmù ha. ọlọ́run ọba ní ẹ̀mọ́ balẹ̀ jẹ́ mọ́ ìǹtí ń jẹ́ tútúlẹ̀ ṣe òun náà ni ìmọ̀lẹ́ lọ́kàn ẹ̀bọ ìpa ní ìpọ̀mọ́lọ́run ntí máa ń ba ayé jẹ́ ni ntí ń balẹ̀ jẹ́ ni. iṣẹ́ táwọn ànábì ọlọ́run ń wá láti wá tún ayé ṣe ó náà ní kí gbogbo ayé gbọ́ ọlọ́run lọ́kàn ṣoṣo ọlọ́run ní ẹ balẹ̀ jẹ́ mọ́ pẹ̀lú ẹbọ ẹ balẹ̀ jẹ́ mọ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ náà. bàbá mi bá ọ fẹ́ràn ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ bá tún bẹ́ẹ̀ lọ́wọ́ náà tẹ́lẹ̀ nǹkan ọ̀fà níbẹ̀rù kẹrù máa bà ní nítorí pé ẹ̀mà ń tẹ́lọ̀ ń lè ṣe ìgbẹ́ wá ń bẹ̀rẹ̀ ọ̀hún tó náà ẹtún má jà kàn níbi orí tọ́lọ̀ wọn á ṣe fẹ́ rú ẹ̀ ẹtún ní kàn náà dáadáa tọ́lọ̀ ń lè fẹ́ rí ọlọ́wọ́ parí ayà yìí wípé dájúdájú àánú gbígbà àdúrà ọlọ́run lórí orí ẹ̀ ó súnmọ́ gbogbo ẹni rẹ̀ pátá ìwọ sámà ọ̀dọ̀ ọlọ́run gbígbà àdúrà ìtọ́ ọlọ́run kọrí ọdún nínú ìlú sí ọ̀rọ̀ nípa ìlànà kọrí gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe tọ́lọ́run ayé àlẹ́bí náà tẹ́bẹ̀ẹ́ òun àwọn amẹ́rọ̀ ọ̀hún wọ̀nyẹ́ fúrukú náà tàwájọ́ gbogbo àwọn tí wọ́n bá ti gbọ́ pé ntọ́lọ̀ ń fẹ́ lélẹ́yìn tí wọ́n sì gbìyànjú tí wọ́n ń ṣe tí wọ́n bá ti gbọ́ pé ntọ́lọ̀ wọn ò fẹ́ nìyí tí wọ́n gbìyànjú tí wọ́n jìnnà sí àwọn mùsùlùmí alùmùsùlùmí àwọn náà làwọn tí wọ́n ń sin ọlọ́run bí ẹni tí wọ́n rí ọlọ́run báyìí tọ́lọ́run bá pa wọ́n láti ọ̀nkan wọn ṣe bí ẹni pé ọlọ́run bá wọn wí lójú ẹ̀ṣẹ̀ ìbára ìbáṣe bá sábà débi nǹkan wọn jìnnà sí ẹ̀rọ ọmọ ọba wọn wọn á ní lẹ́nu tó bẹ̀rẹ̀ tó táwọn bá ṣe lọ́lọ́wọ́ bẹ̀mí àwọn ẹ̀rọ ọba wọn. nítorí pé kò sí tọ́lọ̀ wọn ò lè ṣe ẹlòmíín bẹ orí ẹ̀ṣẹ̀ ló kú sí ọtí lẹ́lòmíín ni tó fi bọ́ ń kì á mà omi tí ọwọ́ ń wakọ̀ ọ lọ ọwọ́ ń sa èrò burúkú gbà tó kú tán gbogbo ọtí tó mú wọ́n tún gba pẹ̀lú ẹ̀ nínú ọkọ̀ okú lọ́mù. ẹlòmíín bẹ ṣìnà ló ṣe orí ìṣìnà ilé aṣẹ́wó ló kú sí. ẹlòmíín níbi tó ti lọ jalè ibẹ̀ ló kú sí ibẹ̀ náà pa á sí. gbogbo ìgbẹ́ni kọ̀ọ̀kan bá sì kan lè lè ní lọ́wọ́ fi gbé wa dìde nígbà tó jalè kẹ̀yàmẹ̀. ẹni tó kú tó forí kalẹ̀ tí ń kírun lọ́wọ́ wọ́n gbé dìde pẹ̀lú ẹni tí ń ṣe tọ́lọ́ alùsùnmùn ó náà lẹ́nu tó ń ṣe tọ́lọ́run tó ń tẹ̀láṣẹ ọlọ́run tó sì jìnnà sí tọ́lọ́run fẹ́ bó ti wulẹ̀ kí nǹkan ó le tó ọlọ́run kò fọkàn balẹ̀ inna rahmata Allahi qariban minal muhsinin. rahmata Allahi qariban minal muhsinin. wọ́n sábà ti tọ́lọ́ ọ̀fẹ́ jìnnà sí bó ti wulẹ̀ kó le tó àánú ọlọ́run fún ọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n dàkejì èyí lè fún máa gbé sọ́mà nìyẹn lẹ́nu èso máa sọ wípé bọ́ ọba gbé ìtìtọ́ ọlọ́run ó pẹ́lẹ́ rẹ̀ tọ́ba nìkan ọlọ́run lọ́fẹ́ máa ṣe onídà fún ọ̀bọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́ta kún tọ́lọ̀ ọba yìí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kò jìnnà má kí gbogbo ẹni tó bá jẹ́ mi ọlọ́run tó ṣètò ọlọ́run tó sì yàgò fún tọ́lọ̀ ọba إن رحمة الله قريبا من المحسنين إن رحمة الله قريبا من المحسنين هو الذي يرسل الله وهو الذي يرسل الله بشرا الموت فأنزلنا به الماء فأخرجنا به الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون èyí tí a ń bá bọ̀ ọlọ́run dá dúró ń bẹ̀ ó tún bọ́ sí agbárin àlàyé míì tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀ tó dájú tó fi bọ́ sí yìí èyí tó tún wá bọ́ sí yìí ó tún ní í ṣe pẹ̀lú ríròyìn agbára rẹ̀ fún wa torí pé nínú ohun tó tètè sún ìyàmọ́ ọlọ́run tó ń lò bí mọ ọlọ́run tó náà ní àwọn iṣẹ́ ọlọ́run bó o bá rí ọlọ́run ó mọ ọlọ́run láti pàṣẹ àwọn iṣẹ́ bí èèyàn ọba mọ ẹgbẹ́ ń pè ní bricklayer èèyàn mọ bricklayer látara ilé tí wọ́n mọ torí pé lé olè àdúgbò dúró mẹ́ ẹnìkan ló máa bẹ́ẹ̀ ọ̀gá ọmọ kápẹ́ńtà ó mọ̀ ọ́n látara aṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ yorùbá lọ́lọ́run ọba tó ju wà wọn ṣẹ́ ó sì bẹ̀mọ̀ wípé ẹni tó ṣe tó tó báyìí alágbára ni ọlọ́run ọba ni wọ́n wúwà lẹ́bí ìrísí lórí yá. wọ́n wà lẹ́bí ìrísí lórí yá àgbẹ̀ṣọ́ ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba ni wọ́n ọlọ́run tó ń bá yín sọ̀rọ̀ ó náà lọ́ba tó ṣe wípé òun ló máa ń ilé atẹ́gùn ẹ̀rọ àríyá atẹ́gùn fẹ́ẹ́rí yẹn oníranran ni gbogbo ọ̀nà tó pín sí ọlọ́run òun lòun máa ń tú atẹ́gùn lòun tú sílẹ̀ atẹ́gùn ò lè dáfẹ́ fún rẹ̀ bọ́lá wọn tú sílẹ̀ bọ́lá bá sì dá atẹ́gùn dúró jẹ náà gbogbo tí ń sẹ̀mí pátá yóò sì dòkú láti lè mọ̀ ọba alágbára lọ́lọ́ gbogbo bá ti gbé pẹ̀lú jẹ̀mọ́ bá ṣẹ́gun bá dúró láàrin ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá ẹ̀sẹ̀ ẹlòmíì lè ẹ̀mí ẹlòmíì lè yí lójú aṣọ mẹ́wàá ìṣẹ́jú márùn-ún ti tó bí ọba wa bẹ ẹ lórí fọwọ́ ti mú ẹ ṣé wò láàrin ìṣẹ́jú mẹ́wàá tó mọ́nu kí ni wá ń pa nínú yẹn látẹ́gùn yẹn lóògbé tó bá fẹ́ sẹ́ lọ́run ronú sí dáadáa lẹ́nu tó yẹ kó o sọ lọ́lọ́run atẹ́gùn rẹ̀ ló ń lò oṣù ń tẹ̀ omi tó fi sọ lára ló ń lò oṣù ń tẹ̀ ọba tó sọ wípé àásù orí rẹ̀ láì ọwọ́ ẹ̀ ló wà níbi tó tún yapa àṣẹ ọlọ́run ọba rẹ̀ ó rí ọ ojú kó kàn sí ṣe atẹ́gùn èyí tí ń wá sọ́dọ̀ rẹ̀ yẹn tó dáa dúró lójú ẹ̀sẹ̀ náà lọ́gbọ̀dá kìá látara àti eléyìí ọlọ́run ọba ní kẹ́ lè máa gbára wọn ọlọ́run wọn lọ ní ìrìsílẹ̀ rẹ̀ á. ìyàwó ọ̀la ní ìrìsílẹ̀ rẹ̀ á àbò ṣọ́ra ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba yìí lọ́ba tó máa ń tú rẹ̀ àwọn atẹ́gùn ọlọ́run ọba tú sílẹ̀ àwọn atẹ́gùn yìí wàhálà ìjókòó yẹ wá sí iṣẹ́ tí wọ́n ń ṣe pọ̀ nínú atẹ́gùn ó ń bẹ inú tààfi ní sínú tààfi ní síta ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú atẹ́gùn èyí tọ́lọ̀ mọ ọba ń lò tó dòwó fi máa ń fọ́n káàkiri ayé tó dòwó bá sí ní sánà ẹ̀sùjò tó bá dúró omi ló wà ńbẹ̀ tó bá ti wá fẹ́rẹ̀ tọ́lọ̀ bá ti pa á láti kúrọ̀ tó bá ń ojú kan ní ìfẹ̀mọ́ dúró sí ọlọ́wọ́ wa lo atẹ́gùn tó yẹ atẹ́gùn máa fọ́ omi ẹ tó bá ti wá ń fọn gbogbo omi tó lọ́wọ́ bá fẹ́ kó dé pátá yóò máa débẹ̀ ọ̀kan ní iṣẹ́ atẹ́gùn nìyẹn ojú kan lè èsúdò máa dúró sí atẹ́gùn ní máa fẹ́ tẹ bá wá ń ka sáyẹ́ǹsì tẹ bá wá débẹ̀ tẹ bá lá àwọn sáyẹ́ǹsì ti gbìyànjú ìgbìyànjú kúránì ti sọ́ọ́ ti fẹ́ gbogbo lọ́ọ̀ ẹ̀fọ́ foundation wípé ń fà á ó fà á lọ sókè ọwọ́ kọ̀ǹdẹ́sì síbẹ̀ tó dúró tó bá atẹ́gùn wa ń fẹ́ kùránì ti sọ ti pẹ́ ká tó bí àtàyẹ́ntì torí bọ́lá ló ní nǹkan ẹ̀ ló dá òun ló sọ̀rọ̀ lórí ẹ̀ èèyàn yìí tó bá yàtọ̀ sílẹ̀ ìrẹ́ ni wọ́n pa ẹni tó ní nǹkan ló lè sọ̀rọ̀ nípa ẹ̀ nínú dọ́là wọn bá ń lo atẹ́gùn fún ọ̀kan nìyẹn nínú dọ́là wọn bá tún lu akẹ́kọ̀ọ́ fún tó sọ fún wa nínú alukur'an ọ̀kan náà ni nǹkan ń pè ní àtẹ̀lẹ́kẹ́ àtẹ̀lẹ́kẹ́ nínú ké náà ń pè ní àtẹ̀lẹ́kẹ́ àtẹ̀lẹ́kẹ́ yẹn ó náà ní wípé àwọn irúgbìn fẹ́ẹ́ yẹn wọ́n lákọ̀ wọ́n lábo ẹjọ́ má pẹ̀lú nítorí súnmọ́ ńlẹ̀ ẹ̀yìn ẹwọ́ àgbàdo ẹ̀yìn ẹtúmọ́ tó bá ti gbin àgbàdo yóò máa wù tó bá yá yóò wá yọ ikú tẹ̀rẹ̀ náà pè tó bá ti yọ nkẹrẹ yóò kọ́kọ́ tutù tó bá wá yá nkẹrẹ yóò wá gbẹ tó bá ti gbẹ atẹ́gùn wà máa fẹ́ àwọn tó ń bẹ̀ẹ́ bẹ̀ẹ́ wà máa já títí àárín ewé yẹn ibi tó já sí yẹn àárín ojú tó já sí yẹn ni sírí àgbàdo ti jáde kí n tó já yẹn tó bá já síbẹ̀ kí ní àgbàdo yẹn ní jáde ńbẹ̀ ọlọ́run wá tún da àgbẹ̀ láàmú kó lọ mọ́ tuntun yẹn síbẹ̀ atẹ́gùn yóò fẹ́ èyí tọ́lọ̀ ń fẹ́ èyí tọ́lọ̀ ń fẹ́ lò yóò bọ̀ ọ́lẹ̀ èyí tọ́lọ̀ ń fẹ́ lò yóò bọ̀ síbi kí ní ọwọ́ yóò rà ẹlẹ́mú ẹ̀dọ́gbàgbàgbà jálọ̀ ibi tó bá dákú yẹn ibẹ̀ yẹn ẹ̀ kí lórúkọ rẹ̀ ẹ́ ọmọkọ ni yorùbá ń pè sí rí owó ti jáde ńbẹ ibẹ̀ ni ó ti jáde inú ọ̀tẹ́gùn sì fẹ́ pọ̀ ṣùgbọ́n ìfẹ́lẹ́ ń fẹ́ lò ó ní òdúró ńbẹ nínú iṣẹ́ atẹ́gùn nìyẹn ìyẹn tó wá kéré ẹjẹ́ ká wa lóore akíntọ́lá ta ló fi.

ọlọ́run tó dá wa ó lótò ó máa ń ṣe àìsàn tí è ṣe wá ewé ògùn rẹ̀ kò ní sí lọ́dọ̀ wa níbi tá àìsàn yẹn bá pọ̀ àwọn ewé tẹ rí yẹn oògùn àìsàn tí ń ṣe yín nílùú yín yẹn ni ẹ̀yin lẹ́ẹ̀ mọ́. ọwọ́ èyí tí èèyàn àgbà ti fi lè fa máta ọ̀sán ẹgbẹ́ tó kọ òfin jàmọ́. atẹ́gùn atẹ́gùn yóò gbé èso yẹn irúgbìn yẹn atẹ́gùn ó fẹ́ tó bá ti fẹ́ lọ yóò lọ bọ́ síbẹ̀ yẹn yóò wá lálẹ́ òun síbẹ̀ tó bá ti wá lálẹ́ òun yóò wá mọ òun ìdí yẹn bẹ́ẹ̀ wọn bá fi dé kúrò wọn bá rẹ̀ rà á lọ mélòó lẹ nínú iṣẹ́ mi mélòó lẹ èyí tí mo fún yín ló pọ̀ ẹ̀yin náà já kàńtà mi níbi báwa là ń lò níbi ẹ̀ bá fi kàkùn ní èèkàn àgbàgbà bí a fi iṣu àti àhán ọ̀pá ẹ̀ wá wo irú ìlú ìlú dókòó sáwà láti náà tààtì sàǹfààní látàrẹ nínú àwọn ẹsẹ tátẹgùn ń ṣe nìyẹn nínú àwọn ẹsẹ tátẹgùn tó wá ń ṣe ọlọ́run tó sọ ya ń bẹ ọlọ́run atúmọ̀ lókùn ti nú ẹ atẹ́gùn tó ṣe rí yẹn ìbínú ọlọ́run tó tó kò sí ọlọ́run á lo atẹ́gùn láti lè fi bínú sáwọn tó bá ṣẹ̀ tátẹ́gùn bá dé gbogbo nǹkan pátá ní ọmọ wúdà bọ́kọ̀ ṣe tó yẹn atẹ́gùn á gbé train ló ti tó yẹn akẹ́kọ̀ọ́ àti ìṣubú ẹlòmíín bẹ akẹ́kọ̀ọ́ fẹ́ wú ọfẹ́ sípà nílé ẹ̀ òun àtọ́mọ àtìyàwó wọ́n wá fò mọ́ pákó náà fi kọ́lé ibi ògbúdọ̀ sí àtàwọn àti gbogbo ẹ̀ akẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rẹ́ tábẹ́kọ̀ bá sí fáànù lébi ó lé ibi tí ó gbé lọ tí ó jìnà gẹ́gẹ́gẹ́ atẹ́gùn náà ni atẹ́gùn náà tó wá ń bẹ́ẹ́ atẹ́gùn ni yóò wá tutù tó ṣe wípé yóò dà gẹ́gẹ́ bí ice block ẹni tó bá ti lè kọlù báyìí ẹ̀jẹ̀ ni yóò dì ní lójú ẹsẹ̀ atẹ́gùn náà ni ọlọ́run fún wọn pa àwọn èèyàn kárẹ́. wọ́n fi ààbò ìrora àròsàn náà lẹ́yìn lórí àyàfi ما تذر من شيء أتت عليه lágbára rẹ lọ́rùn gbogbo tó ṣe níkẹyẹ tó bá fẹ́ lò fún yà ó tún lè lò omi ìkẹ́ni kójú ọ̀rọ̀ tójú ọ̀bá dáná tómi gbalé tó gbàgbà ó tún dìyà atẹ́gùn ìkẹ́ni tó bá tún fẹ́ sọ dìyà òní ọlọ́run ọba lára yóò tún dìyà níṣà ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń sọ fún wa tọ́lọ̀mọba kì í sọ bá a rí fún kì í sọba tó ìyàn sọ wípé tiẹ̀ nígbà ń bá ti tí mo ráyè tí ń bá ti tì mí tán ti ń bá wá ráyè ọ̀rọ̀ ọ̀dà kọjá bẹ́ẹ̀ ti àkọ́kọ́ ní tiẹ̀ nínú ìgbésí ayé ẹ̀dá níbi máa ń ṣe ìyàn lónà ẹ̀ sì máa kí n sáyé èyí ó sì ń rí báyìí òun mọ́ lọ́hùn ní òkú ìlú ọjọ́ ọjọ́ bẹ́ẹ̀ ayé tó ilé òkú yẹn àlàáfíà yẹn ló bọ̀ ṣe bí ọlọ́run àlàáfíà ló fi ń lò sáyé ọ̀rọ̀ ayé yìí sùn ìwọ gan ayé yìí òní wúlò fún ọ̀gá náà. ó rí ayé yẹn ó rí kò sì ní wúlò fún ọ náà ó sì gbúdọ̀ má sàn. ìdí nìyẹn tó ń lẹ́gbọ́n lọ́wọ́ bá ní wọ́n lẹ́bí lórí sílò rẹ̀ wọ́n wá lẹ́bí lórí sílò rẹ̀ àbùsùn rán bẹ́ẹ̀ lọ́wọ́ atẹ́gùn ó tu sílẹ̀ bùsùrọ̀ ọ̀bẹ ìlẹ́yẹdẹ rẹ̀ àmọ́tí. bùsùrọ̀ ọ̀bẹ ìlẹ́yẹdẹ rẹ̀ àmọ́tí. ọlọ́wọ́ bá ní atẹ́gùn níta bá ti tú atẹ́gùn náà sílẹ̀ bùsùrọ̀ yóò mú èdè wọn wá òṣèlú fẹ́rọ̀ àwọn atẹ́gùn kan bẹ tó bá ti ń fẹ́ ẹ̀mọ̀ ká ó sì máa kójú ọ̀rọ̀ pàápàá jùlọ nígbà tẹ́jọ́ ti pẹ́ káàró dùn tàbá ti wá ara tẹ́sùn yẹn fún fẹ́ gbà ọlọ́wà àdúgbò àdìkùtù fẹ́rọ̀ nínú wọ́n máa dùn ọlọ́ni bùsùrọ̀ bẹ́ẹ̀ náà yà bẹ́ẹ̀ rẹ̀ àmọ́tò. bùsùrọ̀ bẹ́ẹ̀ rẹ̀ àmọ́tò. àjọyọ̀ ta sísílẹ̀ yóò máa fún ròdù ní ṣáájú ìṣe ọlọ́run tó fẹ́ sọ onáàlú òjò ìsàdédé rọ̀ lẹ́ẹ̀kan náà atẹ́gùn ó fẹ́ ẹ̀kú tó ń fẹ́ yìí ẹlọ kásọ o ẹlọ palẹ kiri kama o ìyẹn ó fún yín sígínà pé ìkẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ sọ kalẹ̀ ọlọ́run ọba lè nìyí mo ṣe bẹ́ẹ̀. ẹ̀yọ́ ìgbà àkọlẹ̀ títà máa bá ìfẹ̀sọ̀ ìṣòfin náà ìbára ní ọ̀nà yìí. ọ̀kan nínú tọ́lọ̀ ọba ń lo atẹ́gùn fún jẹ̀máà lọ́lọ́run sọ níbí ọlọ́run tí mo bá tú atẹ́gùn yẹn sílẹ̀ àtà àtà àtàǹgbà yẹn tí mo bá ti tú sílẹ̀ àwọn iṣẹ́ kan wà máa lọ sí òun àsẹ́yìn ẹ̀yìn ọkàn lè pàtẹ́gùn fẹ́ lásán ní ìrẹ̀yìn ò mọ́ṣẹ́ tó lọ ó dàbí ọkùnrin àtòbìnrin ọkọ àtìyàwó tí wọ́n súnmọ́ ara wọn wọ́n sì gbọ́nra dìde tí wọ́n lọ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀yìn ọmọ nǹkan kan iṣẹ́ tó lọ nínú obìnrin yẹn kó lè wọn òun máa kankan ẹ a ní máa gbọ́ pé wọ́n fi àmà kàn kankan nínú ẹ̀ àwọn egun tó sì wọnú ara wọn yẹn bóyá bóyá fi dé mi bóyá fi gba pọ̀ ní yéèyàn obìnrin onímọ̀ kankan bọ̀ ó máa lọ́sẹ̀ ẹni ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ ti ń lọ bàbá òun mọ̀ nǹkan ìyá òun mọ̀ nǹkan àbọ̀dọ̀ ń lọ tó ń gbọ́ òní gbọ́ yóò sì máa lọ bẹ́ẹ̀. ọlọ́run ní àṣà tábẹ́bùn yẹn bá ti fẹ́ iṣẹ́ wa máa lọ bẹ́ẹ̀. ìdá akọ́lá títà àbá òkè lọ. ọlọ́run bá ní atẹ́gùn yìí iṣẹ́ wo la fẹ́ kó ṣe afẹ́ kó ṣe iṣẹ́ ńlá atẹ́gùn lọ́wọ́ kò lẹ́sẹ̀ a sì gbé ẹni tó lọ́wọ́ ẹni tó lẹ́sẹ̀ agbèjú. E atẹ́gùn olóògùn àtìrún nílé ẹwù ilé ọdún táwọn èèyàn ti kọ́ ilé gbogbo ẹ̀ wọ́n kórin sí wọ́n ṣe gbogbo ẹ̀ tátẹ́gùn bá dé ní gbogbo ẹ̀yà gbogbo ń tẹ́rí síbẹ̀. ọba ní atẹ́gùn nta akẹ́kọ̀ọ́ ṣe ọmọ nígbà akọ ìlà sàhábà ń dúró sí sánmà kò lè wálẹ̀ fún rẹ̀ àwọn ìṣújú wọn ti dúró òní ti wà ní sánmà ó wà ní dídì ní sánmà ọlọ́run bá wọn atẹ́gùn yìí àkọ́láṣí yóò wá lé yóò mọ bí àwọn ẹ̀ṣúgbò èyí tó ti wà ní dídì. bàbá bá ọ̀pọ̀ ọlọ́run ẹ̀ṣúgbò èyí tó ń wo ti mọ̀ fún orin tó lè bá rẹ̀ nígbà ní tó bá dójú ẹ̀ ìyí ó máa bọ́ ìyí tí ń bọ̀ yẹn ibi tátẹ́gùn tẹ̀sẹ̀ débi yẹn àwọn èyí tí yóò fọ́ tàbí lórí ẹ wá wá dáhùn ìṣẹ̀lẹ̀ lágbára ẹ wo ni ẹ ló ṣe ìṣẹ̀lẹ̀ lágbára ẹ sì pọ̀ ní tó fọ́ tó fọ́ domi jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ká tó gbogbo fọ́lọ́ ọba aláṣẹ́yìn àkábá tó wá lóhùn mọ́ lọ́wọ́ nǹkan ti kọlu lákàyè ẹ̀kàrí òjò tó lọ bẹ́ẹ̀ ni iṣẹ́ tí ń lọ bí ojú kékeré ẹ̀tún wá mú ní ọlọ́run ọba yẹn ẹ̀tún lọ́sùn òjò gbólódé ṣe ọ̀pọ̀lọ́ ọba ọba oníṣòwò rẹ lọ ọba tó ní sùúrù rẹ lọ kì í bínú ọlọ́run bá láwa la ṣe bẹ́ẹ̀ jẹ́mọ́ gbogbo bá wa ń kà yí jẹ́mọ́ ẹ̀yẹ gbogbo tó kágbà tó kọ̀ áàrùn ọkọ̀ lójú ẹ̀ pure science sáyẹ̀nsì lélẹ̀ tí pòfẹ́sọ̀ náà wà á máa sọ̀rọ̀ tó ń lọ́ máa tó ń sọ tọ́tọ́ kí ni tọ́tọ́ lóbi jẹ́bi àbá nítorí bá yẹ sípéjì kan pòfẹ́sọ̀ lórí ẹ̀ tí ò ti ní background knowledge ọ̀gá nípa ẹ̀mí ọ̀hán kò sí àbí títí ìwọ̀n bá dé bí ẹ̀mí kó wá sọ gbangba kó wá rò kó bí àbá àlú ìlú tó ń sọ yẹn tó jù lọ nínú kọ ó ti wà ń bẹ̀ látara àti eléyìí ọlọ́run bá ní atẹ́gùn yẹn yóò wá lọ sí omi sàhábà ń ti kọ́lá ọlọ́gbọ́rò ní omi ẹ ọlọ́gbọ́rò ti kọ́lá ẹ̀jì tó gbogbo atẹ́gùn lọ́wọ́ lẹ́sẹ̀ ló kọlù ọlọ́run ló wọ́n wà tó àwọn ẹ̀sílẹ̀ ibì kan lọ́run ti kú sílẹ̀ bóyá iṣẹ́ tí wọ́n fẹ́ lọ sí mi wípé mo fẹ́ káwọn ẹrú ìlú ògbó mi mo fẹ́ kó jù ó lọ fọ́ omi tí mo kó jẹ yẹn omi tó dúró síbẹ̀ lọ fọ́ omi yẹn sẹ́domi èyí tó wà níyìn yẹn kó di omi òjò tí ó máa rọ̀ ọlọ́run ọba ní ìdá pẹ̀lá ti sàhábà ń pè kọ́ láàá àwọn aṣọ pé kátẹ́gùn náà lọ gbé àwọn omi tó ti dì ní sọ́mà yẹn kó gbé wọn fòfò náà ò lè bára bí ìgbà yìí àwọn àlú gbogbo àwọn ilẹ̀ tó ti dòkú ilẹ̀ tí ọ̀gbẹlẹ̀ ti sọ dilẹ̀ gbígbẹ ilẹ̀ táwọn àgbẹ̀gbìn nǹkan sí tí nǹkan wọn ò da ilẹ̀ tó ti dòkú kómi yẹ kó máa lọ rẹ̀ àwọn àmọ́ fún ilẹ̀ lómi ni lèbáládì mẹ́yìn àwọn ilẹ̀ tó ti dòkú tó o gbọ́dọ̀ bá ju nǹkan síbẹ̀ nǹkan ò lè wù mọ́ àwọn àníkómi yẹn ó lọ síbẹ̀. ọlọ́wọ́ bá ní ohun tó sùjọ sí sọ́mọ̀ ẹ̀ tá a ní kátẹ́gùn ó sọ kátẹ́gùn bá wa ti pọ̀ tán kátẹ́gùn ó sọ́dà lómi tó bá ti wá sọ́dọ̀ mi ẹ̀ bá ń sọ náà lè èyí máa á wà á sọ omi ẹ̀ kalẹ̀. ọ̀pọ̀ ti rẹ̀ bí ètò ìṣẹ̀lẹ̀ rẹ̀. tó bá ti wá bọ́ọ̀lù lẹ̀ tán gbogbo àwọn kátẹ́gùn tí ò wù yẹn tó bá ti dìgbẹ́ kejì wọ́n bá máa ń lálẹ́ wù àti ní ìtẹ́ẹ̀bì tó pátákùn ló gbé lọ síbẹ̀ ó bá mọ lálẹ́ òun bẹ́ẹ̀. bàbá nígbà ní fúrú tó nìyà ó bá aláàlùmọ̀ tó bá parí o. ọlọ́run bá ní inú ọ̀rọ̀ tá a sọ yìí àpòwé fún yín bẹ̀ tẹ́ ẹ bá jẹ́mi tí máa ń ronú ilẹ̀ tó ti kú tó jò wá rọ̀ tó tún wá dára yìí. ọlọ́ọ̀nibẹ́ yìí náà ó ní ìrìn sátúgbé yìí nìyẹn tó dá láyé padà. èmi tí mo ṣe yẹn mo lè ṣe é gbà kú kí tó gbé yìí ẹ rí i a bá gbin nǹkan sínú ilẹ̀ kò ní kò ní kò ní wù nínú ọgbẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti rọ̀ sí yóò jáde ẹ tún dìde náà ẹ má jẹ́ kí ilẹ̀ ó jẹun lójú ṣègbójú rọ̀ tí n tó ti kú ilẹ̀ tó ti kú tó tún padà di ilẹ̀ fún ìgbìn nǹkan tó wù sí ọlọ́run tó ṣe yẹn ṣé kò lè gbé ẹ̀yìn náà lẹ́yìn ìgbà tó ti kú ẹ bọ́lá wọn bá ti bá ọpọlọ tó kú sọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bá a ti gbẹ tó náà a tún rí nínú àwọn ènìyàn tí wọn ò ní gbà gbọ́kọ́ lọ́wọ́ bó gbé wa dìde wọ́n ní sẹ́ni tó ti kú kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ni nínú títóbi ọlọ́wọ́ ọba tọ́lá rẹ̀ ga náà ní pé tójò bá ti sú gbogbo omi tójò ní òjò pátá lọ́wọ́ gánà iye drop òjò tí ó kàn ọlọ́mà kíkákọ̀ kan yí ẹ̀ ọlọ́mà ìṣepẹ́lẹ̀ ń òjò lásán ó mọ iye drop kọ̀ọ̀kan tí ó kàn gbogbo omi tí ó kàn òjò ń gbà míì tó bá rẹ̀ ọlọ́run àti fi sàánú kòkòrò kan lè máa bẹ nínú wò tó ń gbẹ́ ń gbẹ ọlọ́run ni kó drop èyí tí ó lò yẹn ọ̀gágá wò yẹn lọ́ọ̀ni kó lọ sí torí kòkòrò tí ń bẹ nínú wò yẹn ìwé sì máa sọ pé ah, ọlọ́run ọba tó láàárọ̀ ga ọlọ́run ọba àárọ̀ òjò àṣẹ nìkẹ́ àṣẹ láàánú fún gbogbo ẹrú ẹ̀ ọlọ́run tó ń sọ òjò tó bá ti sọ̀kalẹ̀ ilẹ̀ tó ti dòkú ẹ̀yin náà dáwà gbogbo wa gbogbo bí wọ́n ṣe wà ń bẹ̀ ẹ́ tó bá di gbẹ̀rùn gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ gbé nǹkan síbẹ̀ kò ní da ṣùgbọ́n tó dọ̀bá ti ti dé èyí tẹ́ gbìn àti èyí tẹ́ gbìn gbogbo akíntọ́lá tó ń bẹ lẹ́yìn kúrò rẹ̀ sí wọlé gbìn nígbà tí àrùn dé ọgbẹ ọgbẹ fún rẹ sùmọ́tòdò bá ti dìde gbogbo ẹ̀ tún dìde bẹ́ẹ̀ náà ni bákítọ́lá ti gbẹ nínú ẹ̀rùn bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ó ṣe tán tí wọ́n rí mọ́lẹ̀ tọ́lọ́ bá tó fẹ́ gbé dìde bójú oṣù rẹ̀ bákítọ́lá tó padà tún dìde láì ti bẹ́ẹ̀ nìkan kan ló gbẹ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ó ṣe pèsè ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ayé bá parẹ́ tí gbogbo ẹ̀dá tán tí ò sí nǹkan mọ́ yóò kú ọlọ́run nìkan òun nìkan níbẹ̀rẹ̀ òun náà nìkan ló pín tó bá wá fẹ́ fa ọlọ́run lọ́mọ ẹyọ ọdún tí yóò jẹ́ á pẹ̀ nínú sàárè kọjú ojú ẹ̀ lórí gbẹ́dọ̀ gbogbo ń tẹ́ láyé tó kankan nínú tó lò ní sàárè múra sí ṣe láyé ọba ìjẹ pé ntọ́ yàtọ̀ sí tọ́lọ́ ní múra sí ntọ́ lò nínú sàárè ó ju tó lò láyé lọ torí pé nta lò láyé ó ju nta lò nínú ìyá wa lọ tọ́ba sì bu wa lè rò pé nta lò nínú ìyá wa yẹn yóò pẹ́ lójú wa tẹ́pà lè sọ̀rọ̀ ní. bẹ́ẹ̀ sì ni ta lò nínú ìyàwó ẹ kéré gbàtà adáyé apàdàrí kó kéré ṣùgbọ́n tó bìnrin bá lóyún oṣù mẹ́sàn-án bá ti ń pọ̀ á máa sọ pé ti pẹ́ àwọn sọ bẹ́ẹ̀ ti ń lo forty years láyé ó ń lo fifty years ó rí pípẹ́ ó àbúkẹ́ ó ti ẹni tó wọ twenty five years olóṣèlú kan kú lọ́sùn stage ìgbà wọ́n wá àwọn kan àwọn ìṣesí yìí ìṣesí kèfèrí ni ìṣesí àwọn ẹlẹ́bọ ni kẹ́nìkan ó kú kẹwàá lọ fẹ́ mọ̀ ní ẹ̀ kẹwàá wọ̀sọ̀ dúdú káwọn ìyàwó àwọn ọ̀sán wá mú káńdì lọ́wọ́ ìṣesí àwọn olóògbò ni mùsùlùmí ṣe é kú tẹ́wàá wọ̀sọ̀ dúdú tẹ́ máa rìn káàkiri ní títì ẹwà mú káńdì lọ́wọ́ ẹ wà ní ẹ àwọn tó pa ní tí òjò dàgbà tó ń lálẹ́ ní ìdàgbà ìran títí kí ní ìdàgbà kọ́lù káwọn ẹ̀dá ọlọ́pàá ni ó ti dàgbà sọgbọ́dọ̀ lọ jẹ́ wípé bọ́lọ̀ ọ̀fẹ́ lálẹ́ dá ẹni bẹ́ẹ̀ èyí àwọn ọjọ́ bíbá bí ẹ̀sìn láti ojú ẹni tí òjò dàgbà àtọ́jú dàgbà ńkọ́ bóyá bá lo ọmọ bá kọjú oṣù mẹ́sàn-án nú á sọ pé ó ti pẹ́ abẹ́ kó kúrò láàyè tó wà ń kó túbọ̀ dáàyè ní bí a ṣe wà láyé òun náà ni sàárè wa ń sọ fún akẹ́kẹ́ ìwọ́n tó ń ṣe bá ti lè kó lórí rẹ̀ pé kò ṣiṣẹ́ kí ló ń ṣe bá dè lélẹ́yìn ìgbésẹ̀ pé àyè rẹ̀ ń pè ọ́ ntó fi àwọn ọdún yẹn ṣe ni kó ronú sí ọwọ́ forty years ọwọ́ fifty years ń ṣe bá ti lè lérí kíní sọ́kàn rẹ ti balẹ̀ tí gbogbo fífi tó lò yẹn ọlọ́ngbà lọ́wọ́ orítọ́ lọ́n ṣe tó bá ti dán ọ lójú pé wọ́n ti fọ́n sàtúntì àlìjẹ́nà olùṣe bá bẹ̀. ìjọ ọkùnrin làwọn rántí torí pé fífi tó lò yẹn kí ló fi dá ọ lójú pé ó tún lo fífi míì èyí tó ń bọ̀ tó lò yẹn èyí tó tún lò sẹ́yìn yẹn kí ló mọ̀ tọ́lọ́ ó sọ lérí ẹ̀. ìwọ́n lè rò pé èyí tó pọ̀ lómi ṣe tọ́lọ́

ọmọnìyàn wa máa ta bí iṣu nínú sàárè kó wá sàárè ogún èèyàn lè torí pé ibi a ti ń sìnkú sí yẹn wọ́n ti sìn yẹn síbẹ̀ tẹ́lẹ̀ ọlọ́ọ̀lọ́mọ yẹn ni fẹ́ẹ́ sin síbi tá a rò pé sí ìṣó yẹn gbogbo bí dáa sí yẹn ní pépé wá àmọ́ tajáde bí iṣu gẹ́gẹ́ bí ìgbà tó dòrọ̀ tí rúgbù wù jáde bá ṣe wù jáde nínú sàárè wa nìyẹn nínú ọlákùnrin nílé àfọlákùnrin ọ̀tọ̀ ọba nínú ilẹ̀ náà láti ga yín ìrọ̀sí àlọ́ ìdúsẹ́ ìrọ̀sí náà padà túbò yín mọ́ ìrọ̀sí àlọ́ forí ìdúsẹ́ ọ̀tá ọ̀tá ìrọ̀ òfurọ́ ọ̀tá ni anzalna ọ̀rọ̀ yẹn ẹ̀sùjọ yẹn anikatẹ́gùn ó fẹ́ kó pèsè wẹ́lẹ́wẹ́lẹ́ kó sọ́domi omi àwa sọ kalẹ̀ sórílẹ̀ fa akhrajna bi min kulli thamarat òjò tó rọ̀ yẹn ó wá ń mú jáde pẹ̀lú àṣẹ ọlọ onírànràn rúgbìn òjò kan náà ni ó rọ̀ sí àgbálùmọ̀ tóun ó tún dàbí gọ́ọ̀mù lẹ́nu ó náà ni ó tún rọ̀ sí ọsàn òròǹbó tí wọn ó tún kan yẹ́rí yẹ́rí lẹ́nu ojú ní oṣù abẹ síra wọn. ọlọ́run wa máa lo títóbi ẹ lórí tó fẹ́ fi kó wáyà láti lè mọ̀ wípé àtọ̀ tó di olówó náà ló di aláì àtọ̀ ló di olóríire náà ló di olórí ibú. tẹ̀wá sọ pé wáì ọlọ́run ká fi ṣe é bẹ́ẹ̀ ó yẹ kó máa jù lórí pé kí ló dé tí mángòrò tó ń fi rí bó ṣe rí yẹn kí ló dé tọ́sàn tó ń fi rí bó ṣe rí kí ló dé tí òròǹbó tó ń fi kan lẹ́nu kí ló dé tó wúre tó fi korò kí ló dé tẹ́fọ́ tẹ̀tẹ̀ tó ń fi korò lẹ́nu bẹ́ẹ̀ sì ni omi kan ló rọ̀ sí àmì jìyàn lérí ẹ̀. bàbá ọ̀sán ìwà ìwé àgbàlá ọ̀sán ìlú ó náà ní ó di ọkùnrin ní ó di obìnrin ní ó di ẹni gíga ní ó di ẹni kúkúrú ní ó di pupa ní ó di funfun ní ó di olórí ibu ní ó di olórí ire. e jẹ́ pé omi òjò kan náà ló di gbogbo òjò kan náà ló rọ̀ sáwọn irúgbìn yẹn sáwọn èso yẹn ìtọ́wò wọ́n sì yàtọ̀ síra wọn tá a bá lè pẹ́ṣán agbára ọlọ́run ọba lórí yẹn kí ló dé tó fi sọ pé kí ló dé tẹ́lẹ̀ ìfìló lọ tẹ́lẹ̀ òní èyí ni wọ́n ti bí pẹ̀lú yẹn. ṣe gbin òróǹbó tó ni wọ́n gbin tó ń dùn bí wọ́n ṣe gbin ẹ̀bọ́ tẹ̀tẹ̀ tó ń dùn lẹ́nu ni wọ́n gbin ewúro tó ń korò lẹ́nu omi kan náà ló rẹ̀ sí gbogbo wọn gbogbo àwọn ọmọ yìí ọlọ́run ti pòwe fún wa ni àwa dúpẹ́ ìtọ́lọ́wọ́n bá ṣe fún wa tó ṣe wá lórí ire nínú Islam àpadà sí aburú ọlọ́run kó mọ̀ fi kàn wá. ọlọ́run ọba ní kádà àlùkà ní kùrìjọ́ ìmọ̀ ọ̀tá la àlùra kún tàdá tarú. kádà àlùkà ní kùrìjọ́ ìmọ̀ ọ̀tá la àlùra kún tàdá tarú. ọlọ́run ọba ní bírú gbèsè ń yọ nílẹ̀ tó gbé dárọ̀ sí lẹ́yìn ìgbà tílẹ̀ ti dòkú tó padà tún da láàyè bẹ́ẹ̀ náà láti padà mú ní jáde láti inú ilẹ̀ nígbà tẹ́ ti dòkú tẹ́lẹ̀ ẹ̀fì yẹn wọn ara wọn kẹfì wọn títóbi ọlọ́run kẹ mọ́ máa jiyàn lórí àìmọ̀kan. والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا وذلك نصرف الآيات لقوم يشكرون هو البلد الطيب آية ọlọ́run kò wò tó tó nítumọ̀ tó pọ̀ sínú ẹ̀ fún lọ́dọ̀ àwọn àkọ́ onímọ̀ èdè bàlágà nwa a túmọ̀ ọ̀rọ̀ yìí wọn a pè ní al-isti'aratu tamthiliya òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe Qur'an bọ́lọ̀ wọn bá ti ṣe gbogbo tí ń bẹ ńlẹ̀ tí kì í bá ṣe pé ọlọ́run náà ló sọ kalẹ̀ tó báyìí pé lọ. tóbi ojú ń bẹnu Quran ọlọ́run a fi di ọ̀rọ̀ tó pọ̀ a fi nǹkan kékeré a fi dé gbogbo ẹni tó bá wà lọ́pọlọ yóò ronú títítítítí òun lè ro tán. ọlọ́run ọba ní wàlúbáládò tọ́ iye. wàlúbáládò tọ́ iye bò yẹ fojú ní bàtú ìhòòhò ìhòòhò ìrọ̀bì. ọlọ́run ọba ní gbogbo ilẹ̀ tó bá dáa gbogbo ilẹ̀ ọlọ́ra pátápátá tẹ ẹ bá rí. ìwàfúrúgbìnà bá ti rí bí ìgbìrọ̀ bí i. ìwà bá ti ká sí irúgbìn tí ó ń.